àfẹ́sọ́nà ọ̀rẹ́ ni mo jẹ́ kí ni ìtumọ̀ gbogbo lè ohun tí ẹ̀rú nǹkan táwọn èèyàn máa sọ ni tí bá gbọ́. kí ló dùn ẹ pẹ̀lú nǹkan tí àwọn èèyàn fẹ́ máa sọ. Epsilon Movie Productions ilẹ̀ ọ̀rẹ́ ní sinimá ti tún ta tún gbé jáde o ilẹ̀ ọ̀rẹ́ kò ṣe lè tẹ́ bá ṣùgbọ́n ilẹ̀ ọ̀rẹ́ máa ń lànà gbé ọ̀rẹ́ mi kí ni mo ṣe fún ẹ o mo máa dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi o ìwọ ẹja mi nínú ìbú ẹyẹ ń gbẹyẹ mi lójú ọ̀run ilé ọ̀rẹ́ yóò gẹ̀rẹ̀ bí ọ̀rẹ́ ṣubú yakata. ọ̀rẹ́ ga o kò ṣọ̀rẹ́ mi o because mi ìbá ṣe wá síbí báyìí. ológun òkú lẹ́tà pé pé ọ̀rẹ́ jẹ mí bẹ́ẹ̀ ni. tọ́yìn ò bá ṣe ṣe kó ní kálukú jẹ́ olùkọ́ fàdà àbí kò gbélé ọkọ kébì náà ọkọ mi. ilé ọ̀pẹ̀dà ṣáà o tún lẹ́yìn ọ̀rọ̀ wọ́n fi kú ara wọn kiri wọ́n sọ̀rọ̀ ẹ̀ rẹ́rùn rẹ́rùn kàkà kíkú má jẹ sẹ̀sẹ̀ fi ṣàwàdànù pátápátá Cinema Titun Eleore. Another fantastic movie written and produced by Kehinde Salami starring Femi Adebayo, Kehinde Salami, Laide Bakare, Kemi Afolabi, Dauda Suleiman, Yetunde Wumi, Aminatu Papapa, Alẹ́ Sonilẹ̀gbalẹ̀, Lukman Raji àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú Cinema Titun Eleore. Ó ti jáde sórí fésìdì nìkan. Ẹ kúkú ti mọ̀ látọjọ́ tó pẹ́ wípé gbogbo sinimá tó ní kìíní tó halẹ̀ tó nílẹ̀ tó nígboro títí tó jẹ́ ojúlówó. Ilé iṣẹ́ Epsilon Movie Productions ló gbé e ẹja tó ń ta. Ẹ tètè lọ bá àti yìí o.